àdáyé bàbá lọ tán ìṣe ń bẹ lóríṣiríṣi ah, ah, ah. ó ti ń bẹ ní lìkì ní gbàǹjà bẹ́ẹ̀ bá dé ṣòkòtò ẹ ó rí bẹ́ẹ̀ dé kalaba ẹ ó mọ àìrìnjìnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ọdẹ tó bá dẹgbó bó ti yẹ àròkẹ́rẹ́ tó pọ̀ mọ́ mẹ́rẹ́lá kele mẹ́rẹ́ la bá kálẹ̀ yín wọ́n fẹ́ mú sọ́wọ́ bẹ́ẹ̀ni kan fẹ́yìn lójú wọn bá dáṣẹ́ nù bẹ́ẹ̀ni kan fẹ́yìn tí wọ́n wọ́n lè gbé yín dúró àmọ́ igi dáàsì fẹ́yìn títí kò lè pani dúró bówó dùn ní kò lè pani hàn. ìlú àwọn blọ gàtà wọn ò ṣiṣẹ́ wípé omi àmujù inú ló ń mú ni àwọn aláṣẹ tẹ́ mọ́ sí ní tó dá ẹ iṣẹ́ ti ń bẹ ìgbà tá a dá ẹ iṣẹ́ ń bẹ bàbá lọ tán iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ a tó dá ẹ iṣẹ́ ti ń bẹ ìgbà tá a dá ẹ iṣẹ́ ń bẹ bàbá lọ tán iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹni tó lọ iṣẹ́ ń bẹ lóríṣiríṣi ah, ah, ah. ó ti ń bẹ ní lìkì níbẹ̀ ní gbàǹjà lọ́nà. bẹ́ẹ̀ bá dé ṣòkòtò ẹ ó rí bẹ́ẹ̀ dé kalaba ẹ ó mọ̀. àìrìnjìnà la ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀dẹ tó bá dẹ̀gbó bó ti yẹ àròkẹ́rẹ́ tó pọ̀ mọ́. mẹ́rẹ́lá bá kan nínú ẹ̀yìn adé kò lè. Mr. Sagba, um, 10.5 something here, I think is okay. Because, um, first of all, good material the màá lò and um, mi fẹ́ ṣe nǹkan tí ẹ in next four years and I am ma complain pé material wrong material ni mo lò and again material in bushiwa. next four five six years a ṣe máa lò run election because it's a very good material. Well, um, anyway, Mr. Sagba, ten million. Mr. Balaji, ten million in sọ yẹn I jáde. Check one million orí ẹ̀ làwa fẹ́ pín torí èrò pọ̀ one million yẹn. So ẹ gba nine million ẹ lọ́wọ́ wa Mr. Balaji. Uh, Mr. Sagba, eh, ní bá mi dúró sí ọ́fíìsì ṣe night duty now. A she ṣe night duty. Good, good material la máa lò. Um, that's number one. Àwọn ọmọ tó ń ṣiṣẹ́ wọ́n máa ṣe night wọ́n take measurement and all that ṣe fẹ́ assist him, ní ìnà tá a bá ń ṣiṣẹ́ ni ẹ ní assist náà iṣẹ́ yìí àmì tó ipẹ́ jẹ́ regular customer ni mo ṣe accept offer yẹn if not àmì màá ní kẹ́ gbéṣẹ́ yẹn lọ síbò mi tó ipẹ́ jẹ́ regular customer mi oyin màá ṣiṣẹ́ yẹn fún ten point five million well um, anyway Mr. Sagba my price is ten million deal. hielo. Darcy. Ah, Bọ́lájí, Bọ́lájí. Ìwọ ni ìyàwó lé tí mo fi pé you are my precious wife tí mo sanwó orí ẹ̀ o tún yàn lè Darcy mi. You and you know how much I love you. Kí ló fẹ́ sí mi ṣe fún ẹ? Darcy mi. Ah, mi ò yàn lé. láti. kí ló ṣe. mo tún wà what is it. actually ó kówó kan fún mi ní so mo wá mọ̀ kó máa ní ìdówó yìí. báyọ̀ láyìn kí lè parọ́ ó ti tún gbé ṣẹ̀dá ó ti wá ní ìmọ̀ kí ti mo ti kú náà kan ní confrontation ni kì í ṣe pé ó lù mí. why what is the problem with this trust issue. Can you ṣẹlẹ̀ kí you dé tí man you trust you every now and then he beats you like a dog. tó bá ń lóye palẹ̀ máa wà fine na I think it's high time I take this one it's high time I take this one mo serious no, no, no no, no, no, no, no, no, no, no ti rí wọn ẹ̀yin náà ti rí wọn ṣé ẹ ti nà ẹ ti nà ẹ ti gbé dọ́sí. wọ́n ti máa sọ fún ẹ how many times máa sọ fún ẹ counting numbers kọ́lé máa fún mi wrong information wọ́n information tó fún mi ó ti gbá ìyàwó mi létí as a matter of fact àbúrò ìyàwó mi imagine òun ló ń pè lálẹ́ ẹ̀. ẹ ẹ ẹ gbà mí kẹ ẹ ṣebí ẹ̀yin lẹ sọ fún mi pé tí n bá ti rí anybody pẹ̀lú ìyàwó yín o kí n pè yín nígbà tí ìjẹ́ pé bóyá wọ́n kọ́ síwájú ẹni tí mo jọ ní wọn pé ó jẹ́ àbúrò ẹ̀ àbí ó jẹ́ mọ̀lẹ́bí I don't know when he's a senior brother or he's a junior or middle one kò ṣẹlẹ̀ tí mo mọ̀ bẹ́ẹ̀ tí bá ráwọn àti àti dáàdì wọn gan èmi máa sáré pè yín ni ṣebí ṣe tẹ gbé fún mi nu ipe tí bá ti rí wọn pẹ̀lú ọkùnrin báyìí kémi pè yín lèmi ṣe pè yín kẹ́ as from now on ya tó bá fẹ́ gbowó ẹ láti sìn lọ tó bá ti rí pẹ̀lẹ́ ni ọkùnrin just take a picture àwọn kò fídíò ẹ then you send it to me tẹni láti confam kí tó máa kó tó máa jẹ́ kí n máa lọ ọmọ tí ò ṣẹ̀ mí tí ò ṣẹ̀ rí tó jẹ́ kí n gbá létí. Ah, ah, ah, ẹ ẹ àti pé ẹ dúró náà ìgbà tẹ́ ẹ lọ nísìn sẹ́ẹ̀ ní pé lówó ni Mr. Jero owó ẹ tí bá tún ya picture ó máa jẹ́ dọ́tà à. hello hello à wọ́n mọ̀ tẹ́ sí àárín lóòótọ́ escalade escalade sorry kí ni gbogbo eléyìí báyìí sáà ní fún mi lọ́wọ́ sẹ́ni well done escalade escalade bus stop. flexible kan ló yẹ kan bínú because wọ́n lè kàn wọ́n lọ bẹ́ẹ̀ without saying anything so nǹkan yẹn bí wọn nínú in fact èmi gan pè yín severally so I pick up mo dẹ̀ bẹ̀ wọ́n bẹ̀ wọ́n dúró and in fact wọ́n láwọn máa gbéṣẹ́ yẹn fẹ́ lómi. so basically o ti o ti gbéṣẹ́ lọ fẹ́ lómi. nǹkan tó ń sọ fún mi nìyẹn. tí wọ́n á pé iṣẹ́ mi ni ọ̀n ní gbéṣẹ́ yẹn lọ fẹ́ lómi so ọlọ́run kọ pé iṣẹ́ wa ni so ọlọ́run á pèsè iṣẹ́ alárìbáríkà and nǹkan tí mo lọ ṣe not just pé mo nǹkan tó la ẹ̀mí lọ ni so kí ló fẹ́ kí n ṣe and ṣe ọ ní la mo máa lọ́n ti tẹ má tiẹ̀ worry I just need to like get myself together man. Damn. Ìfẹ́ mi, ayọ̀ mi, ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn? Kò yín láláì ṣẹlẹ̀ mọ́. I'm so sorry. Okay má bínú sí mi. Bọ́lájí nǹkan tó máa ń sọ all the time nìyẹn ó mọyì ìgbà tó ti bẹ̀ mí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ mọ́ and you keep repeating the same thing this is not fair why tó ṣe ń treat me báyìí àtijọ́ tí mo ti mọ̀ ẹ́ I have never known any other man I have never cheated on you and I have never thought of cheating on you I loved you and I still love you bọ́ kí ló tó trust me why ṣé bá ṣe màmá bá lọ ni ìbátábúrò mi jáde sí mi lẹ́ẹ̀kan ẹ̀ I had to lie I told him another thing entirely this is not fair why. I'm sorry man. I love you so much but all because of my past experience I'm like him. Uh, doubt, eh, but I love you so much, babe. I love you too, but let your past go. Please trust me. I'm so sorry, babe. I love you so much. I know, man. I'm sorry. I'm sorry, babe. Ọ̀pọ̀ wa kẹ̀ kí ló wá factory ti factory. bẹ́ẹ̀ni sá gbogbo àwọn factory worker gan ló ti lọlé sá. ok that's um, màá rẹ lọ́la. accountant ẹ tí ì ṣetán ni mo ti rò pé àjọ máa máa lọ ni màkẹ́ lè gbé mi dání. anyway mọ́tò mi ní wiring problem bóyá lọ́la. ok ó dáa mà ó dàárọ̀ sá. ó dàárọ̀ how many times ma kí n kú dàárọ̀. máa ìdẹ́bà ò ní jẹ́rẹ́. How are you? Ah, ah, you know I've missed you so much. Uh, eh, what oh, do you want? Ọgbogbo ti mí ṣe ẹ́. Ìgbáyé gbogbo yẹn báyìí. Ọgọ ọgọ ọgọ àìkọ́. Ìgbà tí ò fẹ́ yẹ máa lé. Ẹ máa bá mi kí ikú Okele yeah o ṣù ọ̀pọ̀ tẹ̀lé délé so like kò sí escort kò sí anybody to tó drop it off kò dẹ̀ sẹ́ni dé drive by okay nice one nice one good information I like that anyway Okele <laughs> number tí ló máa send to mi kọ́ you have been waiting now send me this number kí ló máa ń ṣe é gan sef ah tí yẹn bá tẹ̀ tí ń yín ẹnu máa tún máa fẹ́ máa ṣe slow slow send me the number jare onílọ́wọ́ dẹ̀ send ẹ̀ okay right. yẹ n sọ nǹkan mi. obìnrin ah, for real this is crazy how long can you go to stoop so low for how long wàá máa ṣọ obìnrin kiri ó ah, ah, ah, lè ṣọ obìnrin jẹ́ kí n sọ fún ẹ kóbìnrin wà lábẹ́ imú ẹ báyìí if she wanna cheat on you she's gonna do that and then you won't even know. jẹ́ǹtì rẹ̀ lọ́n jẹ́ ǹṣọ́ nǹkan mi o i love her i don't play with her ẹ má ẹ fi mí lẹ̀ jẹ́ ǹṣọ́ nǹkan mi. ó lè gbọ́ mo ti mọ̀ pé tó bá sọ títí ó lè gbọ́ ibi tí mo ti mọ̀ pé òun ní ojú ti rárá ni pé obìnrin bìnrin ó dẹ̀ ṣe lójú ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ báyìí mo yẹ gbàdá ti jọ wà tó ti ń ṣe kínní ó dẹ̀ ti nọ́tìsì ẹ̀ nìyẹn ó dẹ̀ pè é pé bọ̀dà Bọ́lájí ẹ̀ ti ń jàwọ́ nù ojú rẹ̀ tiẹ̀ kó dẹ̀ ṣe báyìí. can you imagine he's talking you're not married now so le uh, understand oh me àti Charles we are both married I understand ara wa. ọmọ fún mi drink jẹrẹ yẹ kí mo drink sọ̀rọ̀ àwa tá a wà ní kíní. má máa rush farabalẹ̀ I love you. I love you too baby gbọ́gbọ́. I love you too baby. ilé ò ṣe fi kọrin dídá ilé yìí ọlọ́run nǹkan tó dẹ̀ mú mi tí mo fi ń gbọ́mọ káàkiri bí apalọ̀ club ni wípé tí wọ́n bá fi fẹ́ sílé kò dẹ̀ sí ọkùnrin náà tó fẹ́ fi bá àbí club tán kò gbà bí tí wọ́n sọ yẹn tí bá kò fẹ́ sílé mo fẹ́ sílé mi ní láti máa sọ káàkiri ìwọ ló ń ṣe rẹ káàkiri èmi ni sọ fún wọn Charles ló ń dààmú rẹ yes you are you are the one that waste your time yeah tó bá sọkùnrin gbọ́. <laughs> fine okay Bọ́lájí. Forget the fact that this guy is trying to lighten up the mood. But the point is, are you calling shit? No, no, no. We both married, but we are not both crazy. I can't do this. Mi ò lè máa lé àwọn now. Kilo ló dé? Wọ́n lè ṣe mú kó ṣe Why? Ayé. That's onígbọ́. Ẹ alẹ́ máa bá mi kí ikú ṣẹ́ o ẹ kí ikú ṣẹ́ apààyàn máyọ̀ ọjà tí kì í fẹ́ kí wọ́n gbé ìdá kọjá lórí o ẹ kí ikú ṣẹ́ ẹ kí ikú ṣẹ́ ajá tí wọ́n mọ̀mọ́ tí wọ́n fún lọ́mú ṣùgbọ́n ara wọn ìsìnlẹ̀ wọ́n bá régun eléegun iye wọ́n run pátápátá ìhù wọ́n bá bẹ́ẹ̀ jẹ́ selfish interest wọn ló jẹ wọn lógún ẹ bá mi kí wọn kú iṣẹ́. ṣe o apani ayọ̀ tí wọ́n fi fẹ́. olùwọ́ bá ga nǹkan tẹ̀sán yìí. honestly wọn bó ṣe ń mú mi gan-an five hundred thousand owó tó ra lẹ̀. half a million ló lè lò ní ǹjẹ́ kán gbọ́ lẹ́nu ẹ̀. àti five hundred thousand ìyá àti ìwúlọ́wọ́ five hundred thousand tó balẹ̀ àti ìyẹn ṣe bí ìjẹ́ wọ́n náà máa ṣe ilẹ̀ gbogbo the last time tí mo tẹ̀lé yín lọ sí supermarket ọjọ́ ẹ máa dúró tẹ̀ fi ṣe shopping. Hmm, akíkà ò ń mi ní <laughs> àbí nǹkan èmi ò ní mi ò ní. ọlọ́run. Ah, Five a ah, fún ẹsẹ kò sí wàhálà a ah, máa wọrí five hundred thousand. ṣòro nǹkan tó lè ṣe last time yẹn ó dùn mí gan báwo ló ṣe máa keep weight so tán ẹ ń bè. Ah, baby. má bínú jọ́n torí ọlọ́run má bínú kó ń ṣe fọ́ọ̀tì mo believe pé ọkàn mi máa travel ń jẹta ó dẹ́kọ̀ change plans ẹ̀ reason yẹn tí mi ṣe wá nìyẹn má bẹ̀rẹ̀ in fact gan mo ti di gbogbo ẹrù mi pé lọ́kọ mi ṣe ń lọ báyìí ọ̀dọ̀ ẹni máa ti lọ́wọ́ three days. mo ti bẹ̀rẹ̀ three days four days yìí òun náà ló máa fi mú un mọ́lẹ̀ sí i ó dàgbà máa wá nǹkan ṣe sọ̀rọ̀ pẹ̀ yìí. kí la fẹ́ ṣe sí i ah, báwo ló ṣe ní ní time láti wá síbẹ̀ ó yẹ kó mọ bọ́ ẹ̀ ṣé obìnrin ní ẹ̀ náà obìnrin ní ẹ̀ you supposed to know the way you do this thing. ẹ bébí iṣẹ́ mọ̀ pé married woman ni mi. and so. àánú wa ṣe ìyàwó lé ní ẹ so èmi sìn ó dà Okay, okay. you know what ó dà bí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn báyìí sìn máa gbé ẹ tán ni. <laughs> máa gbé ta ni tán. yeah máa gbé tán máa fẹ́ sílé big time. rárá omi lè fọkàn mi sílẹ̀ o jẹ́ kára máa ṣe jẹ́jẹ́jẹ́ bá ṣe ń ṣe. so nǹkan tó ń tọ́ láti sọ fún mi sìn pé èmi ò tó ẹ gbé. bébì yóò tó ọkàn lè ṣe sórí bébì mi ìwọ ìwọ fọkàn lé mi sílẹ̀. Hmm? mo ti gbọ́ ẹ no problem. all right. so let's go. okay. all right. oríṣiríṣi jagunjagun wo ni tálẹ̀ yẹ. babe ìwà ìṣẹ̀lẹ̀ jọ wà nulẹ̀. oru question wo ni àwa mélòó la fẹ́ wà are you sure. <laughs> i'm very sure èmi nìkan mo wà nulẹ̀. ṣé wàá okay ṣá ṣé kí set table ẹ. mo wà okay yẹ. ìgbẹ́ tó bá ti freshen up. ah okay. bàbá tó dá ẹ ìgbà tá a dá ẹ bàbá lọ tán bàbá tó dá ẹ ìgbà tá a bẹ lóríṣiríṣi ah, ah, ah. ó ti ń bẹ ní lìkìní bẹ ní gbàǹjà. Baby, I'm tired. more, come bẹ́ẹ̀ kalaba ò mọ̀. àìrìnjìnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀dẹ tó bá dẹ̀gbó bó ti yẹ arọ̀kẹ́rẹ́ tó pọ̀ mọ́. mẹ́rọ la fẹ́ ka nínú ẹyin adékòlé. mẹ́rọ la fẹ́ ka nínú ẹyin adékòlé. mẹ́rọ la fẹ́ ka nínú ẹyin ah, adékòlé. baby your food is ready let's go eat. oh baby baby is not all about food. I love you so much. Just come around, come. Really? <laughs> You know, I I love you so much. You're the best thing that ever happened. Oh my God. So, so if I ask you a question, I know you will answer me. You'll tell me the truth. Yes, I will. Okay. Who the hell is this guy that sent to you? I can't have enough of you. Who is this guy? Okay. Ah! You mean you've been cheating on me? After all I've done for you? My, my sacrifice, my everything? You have been cheating on me. You have lot of explaining to do. You will explain to me what you have been doing. You will explain to me who you've been cheating on me with. You don't cheat on me. You don't cheat on me. You hear me? You hear me? You, you don't cheat on me kí ó tán ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà níwò yìí jọ̀sí tí mò ń bá yín sọ̀rọ̀ pé ó ní the spy láti máa yìí nà ó ṣọ́yàwó olóòdì gbọ́ ó ká gidi borí bí fáànù yìí bò can you imagine now see what happen to you you're my friend and mi ò lè lead her into wrong place. wọ́n bẹ̀. Bọ́lájí jọ́ ń tún kí ni problem ẹ̀ náà Bọ́lájí kí ni problem ẹ̀ náà ṣọ́ọ̀rọ̀ tó yẹ kó máa bá wọ̀ bọ́ ìsàn ní moment lélẹ̀ ni ẹni tó yẹ kó máa calm wọ́n ìwà yẹn ṣọ́ọ̀kì wà lára ẹ̀ ohun tó ń bá sọ ṣé bí wọ́n ṣe ń ṣèyàwó ẹ̀ káàkiri ni everybody máa jọ ẹ ni o fẹ́ kó máa ṣèyàwó o fẹ́ kó máa ṣèyàwó tiẹ̀ náà bí wọ́n yẹn tiẹ̀ kó ṣe fún ibi tiẹ̀ náà kò dẹ̀ ṣọ́ dẹ̀ ó gbọ́n. but boy how many times you man sorry ṣe bá ti ń sọ̀rọ̀ mama da sọ̀rọ̀ cause you're not even at you actually you out of this cause oh you're not married oh let's experience experience is the best teacher and you have none okay but boy why tí màmá nà ìyàwó ẹ ò ń pè nǹkan tó ń ṣe yẹn you gonna find yourself in jail ó máa wà locked up ẹ wọ́n ló fi ń ṣeré yìí ò oh, bọ́ you can be locked up. Bolaji just just shut up shut the hell up if you cannot make me feel happy if you cannot make me calm down then just shut up. when is the right time for you to do that you, you um, didn't do it now you're gonna be locked up in jail more advice as a paddy. what is your problem okay since you are ready to keep quiet Jide, ìwọ tó ní ọpọlọ ìwọ tó rí ẹ pé nǹkan tó dùn mí jù náà ọ̀rọ̀ ẹni wípé ìgbà tí mo ti fẹ́ ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ I have not cheated on her for once and you are here trying to justify your stupid act trying to justify the fact that you should be spying your wife everywhere she goes trying to justify your immoralities I'm out of here please. àbọ̀dọ̀ ah, ọ̀dẹ̀ <laughs> ìgbà tá à ń bá sọ̀rọ̀ kò gbọ́ ó wá di nǹkan rí mọ́lẹ̀ bíi kínní. bẹ́ẹ̀ ni ẹ dákẹ́ ọjọ́ tí mo advice ẹ̀ ṣùgbọ́n rò. Yes, who is that? Uh-uh, Adiola. Um, àwọn kan ni wọ́n rán mi wá sílé wọ́n ní kí wọ́n pàgbé ATM um, sí àkókò màmá wọn. ATM ẹ̀. Ọ̀ pé gbogbo ti Oh, pé ó máa ń rí yàn wá. Òun ló drawer Check that drawer. Oh, okay sir. Báyìí bolo wá sí. second drawer yẹn bend down dada wa rí wà nbẹ àbọ̀ fẹ́ kí n bẹ ẹ kí n fi. Be quiet. Oh, how are you? Oh, báwo ni Jọlá? sure okay um, madam kọ́. àwọn tí dé sir. kò tí dé kò tí dé àbò ti jáde. wọn tiẹ̀ tí dé ni sà àbí wọn tí dé náà. wọn tí dé. so kò tí wá sí ilé ni. wọn tí dé sà. it's already two o'clock are you sure what you're, uh, what you're saying. bẹ́ẹ̀ sà. What do you mean? Are you telling me pé bó ṣe máa ń pẹ́ dé ṣọ́ọ̀bù tó máa dágbé fún fún bó ṣọ́ọ̀bù? Ah rárá mi sọ bẹ́ẹ̀ mo ní wọn tí dé ni mo sọ sà. By this time, um, Deola, are you sure of what you're saying? Ṣebí wọn tí dé sọ pé má rìn jàkújàkù ní lélẹ̀ oh lord. ẹ má bínú sà. ẹ bá bínú àǹtí ẹ jẹ ta ni ọkọ tó bọ fún mi. ọkọ ọgá mà ní. kàrí mi bẹ́ẹ̀ ọgá. ẹ ṣé o. báyìí tí wàá ní gbogbo. ah mi ò mọ owó. irú fún wọn lè jàre ẹ̀kọ́ ẹ̀ gbogbo àwọn kinní tó yẹ kẹ́kọ́ ẹ̀. báwo báwo lọ́jà ẹ náà ẹ ẹ pẹ̀lẹ́ àwọn ọ̀gá bẹ́ẹ̀ yìí ọkọ mi mi ì dẹ̀ wá pàdé wọn lọ́nà ṣé kò sí ṣé wọ́n san kankan. wọ́n san kankan mi. wọ́n kàn béèrè mi ni ọ̀ oh, ok máa pè wọ́n tó bá ṣe tán. gbé báàgì mi ó bá ń kó slippers mi wá wá take stock. ẹ Um, baby, mo ti dáná tán, ṣé kí n set table? Ibo ló gba aláfàárọ̀? Ibo ló lọ? Káyé máa jẹ́ sí ìbẹ̀rẹ̀ ṣì why are you talking to me like this? Can you move your phone? What are you iṣẹ́ kí ló tún fẹ́ yìí. O without giving me food. Now you're, you're calling me baby. Oh, baby, ẹ̀ lọ síwájú o, kó bóyá iṣẹ́ lọ. Bàbá mo sọ fún ẹ gbọ́dọ̀ dọ́kítọ̀ ni I told you, I even called you before I left. Why tí you not sọ́dọ̀ da family doctor? Why? nǹkan tó ní pé kí wá ṣe test. wà á mi náà then before you go to anywhere wà á gba instruction lẹ́nu mi. torí ṣìnà tó fẹ́ lọ ṣe náà ló ṣe sọ fún mi nígbà tó ń lọ. but doctor tí mo lọ bá yẹn gangan ni specialist nínú test tí mo lọ ṣe that was why i was referred to him. man get out of here i'm not even interested in anything just máa fẹ́ ní akọ̀gbájú sí i eh? máa fẹ́ nígbà tó bá kọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ó ń ṣìnà. eléṣù ènìyàn ọmọ ọkọ tó ṣe máa ń ṣe mí oyin máa ń kọ mi then inú máa ń kọ mí and ebi náà máa ń lé mi. bọ̀ ṣó ti sọ fẹ́ni tó ní ṣá. àwọn ah, mi ò sọ fún wọn o ẹ wo long story nìyẹn mi ò ti fẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ bá ṣe máa ṣe tó máa tí mi ò ṣe kíní rí mi ò tiẹ̀ wá òkè mi mọ́ bóyá ṣe mi ìwà ẹ̀. ló ń bá ẹ lẹ́rù ẹni tó jù ọ̀dọ̀ mi fọ́mọ̀ kí mo perfect kún mi ò ti ṣe gbogbo tó jù yẹn lọ seven months three months àti ṣe gbogbo àwọn yẹn èló ló wà ní títí ẹ tá à ń sọ̀rọ̀ just five weeks yẹn ló wà ń bà ẹ lẹ́rù. ẹ dẹ̀ ṣé òpin kò ní sí oh, problem. kọ́ máa ka àwọn òògùn kan fún ẹ tó bá ti kọ́ fún ẹ you be very very okay so má panic rárá. ṣe jẹ́ ká wọlé kí ló bẹ́ẹ̀ kó. sincerely dára sí mi kó tọ́kọ ẹ ṣe ò make sense now báwo ló ṣe máa lù ẹ báyìí lórí pé ó ń jowú yìí náà ṣó fẹ́ ba ìwẹ̀ ẹ jẹ́ ni gbogbo ẹ ṣe gbogbo ojú ẹ wò tiẹ̀ look good rárá ah, kò make sense now fà o ọ̀rọ̀ bọ́lájú ti sú èmi fúnra mi ti jealous jù ah in fact tó yẹ pé mo mọ̀ pé bí ìfẹ́ àníjù ṣe máa ń dàrè mi ò bá má fẹ́ kó dé ṣó gbogbo tírètì nígbà tá à ń dètò tẹ́mi bá ti rí àwọn traces báyìí ṣé mi máa wá fẹ́ ni wàhálà yìí ti pọ̀ jù. ọkùnrin ọkùnrin ló sọ̀rọ̀ tó ló sọ̀rọ̀ ọkùnrin ṣáká bẹ́ẹ̀ yẹn ọkùnrin bóyá máa ṣe nìyẹn tó bá ti ń tòsí ẹ báyìí wọ́n máa ṣe dẹ́ẹ̀dẹ́ bíi saint kọ́ fẹ́ ẹ sílé pẹ́rẹ́ wọ́n máa yíwà padà ni àfi bíi chameleon ó mọ I don't understand kí ló dé tí Bọ́ládé ṣe máa ṣerú nǹkan báyìí nu kí ló dé gbogbo ojú ẹ̀ ah, ó ga o. actually nà kìdẹ́ ń ṣe pé bó ṣe máa ń ṣe nìyẹn mo kàn fún kò ah. love mi jù àti pé kò dẹ̀ kí n nà mí bẹ́ẹ̀ èmi gan kẹ́ra èmi náà mọ̀ pé ara mi wà very soft so ó ń tètè hàn lára mi ah. àti pé I think he loves me that's if he did them intentionally people who are driven by love ni kò ń ṣe pé mọ̀ mọ́. Hmm pẹ̀lẹ́ he loves you rírẹ́ gbégbégbé ó gọ̀ ṣá bóyá máa ṣe love olórí burúkú tó máa fi wọ six feet down the ground ní àpẹ̀lẹ́ ah, kò tí ì lù ẹ́ rárá ó dìgbà kó tó panẹ́ bíìtì gbogbo ojú ẹ tó ò tiẹ̀ lè jáde síta káwọn èèyàn rí ẹ tó tó mọ̀ pé ó love ẹ can you imagine ẹlẹ́lẹ́lẹ́ love wèrè yẹn náà ló máa pa gbogbo yín he loves me he loves me ó máa gbó ó jáde dìrìn ṣá ó lọ́pọlọ ṣá love kò mí ò tẹ̀ mọ irú ah no no no you're just saying rubbish. Oh. Babe, I'm really sorry for my wrong deed. Okay, my baby's me. You know I love you so much. So I'm so sorry for all my wrong deed. I'm sorry. And you know I can't do without you. You're always in my eyes. I'm sorry, baby. My baby's me. And for you to know that I, I really love you. And I'm sorry for all my wrong deed. This is my surprise for you. She's a factory. That's my surprise. Babe, that's the factory. Babe. Babe. Báwo ni kì í bá ti dùn tó, tinú ṣe ṣí bí igbá. Àní báwo ni ìbá ti dùn tó, tinú ṣe ṣí bí igbá àbá ti ṣínú ara wa wò ó láti mọ bọ ohun pé dára mi hàn pé wàhálà ìfọ̀ and ó ti ń suspicious recently I mean, what do you expect? Oh, maybe if he that's maybe if he I love her so much. Me that they play, me they imagine they um, operate come out, you know, come and play me. Maybe I will be if he at all. Are you like show the show got on so you do no matter what you jealous of. So I'm jealous of you. As Matter, babe. Hey. <laughs> me only fi sharing now. You know me, I mean like sharing at all. <laughs> Ah. Lẹ́nu tiẹ̀. Not so, we only Ìwọ lè máa jowó ìyàwó tiẹ̀ tó dẹ̀ wà pẹ̀lú best friend ẹ̀. Ah. Oh, oh, okay, You ni pé mi waste time mi àbí. Ẹ kò ní kí n máa lọ́gbà ẹ̀. Ní sùúrù no feeling, mí feeling. You fi mí lẹ̀, fi mí. Èmi ò continue mi. Yes, na you can eh? continue. <laughs> Oya. Oh, sáré jàre bó ló ń lọ. ó parọ́ fún ẹni ó parọ́ fún ẹni ó tún àmàlí náà jẹ́ kàrí mẹ́ta. àníwá máa lọ àwọn olùfẹ́ láìpẹ́. Check out. Wait, wait, let me. Mama, yeah. Ah. sada e baba lọ tán ẹni tó ṣe ń bẹ lóríṣiríṣi ó ti ń bẹ ní lìkìní bẹ ní gbàǹjà bẹ́ẹ̀ bá dé ṣòkòtò ẹ ó rí bẹ́ẹ̀ dé kalaba ẹ ó mọ àìrìnjìnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀dẹ tó bá dẹ́gbó bó ti yẹ àròkẹ́rẹ́ tó pọ̀ mọ́.

ọlọ́run má yẹ kí kálókò yẹn lọ́rùn lẹ́yìn hmm. ọmọ tẹ́mi sanwó orí ẹ̀ tí mo san dá orí ẹ̀ kí ló ń wá lórí ọ̀kadà ìyàwó mi tí mo ṣe drop ṣé òun kọ́ ló ń lọ ni ah lórí ọ̀kadà kí ló ń wá káàkiri ẹgbàá ní ìlàjà hmm. dára sí mi níbo ló ń kóra ẹ lọ. Hmm. mo tẹ̀sí ní ìyẹn nínú ọmọ yìí o á jẹ́ mo yóò yàlé mi. má ti disappear. ìdára sí mi èèyàn ọmọ tèmi tí mo ṣe ogun nǹkan tó fẹ́ fún hmm. máa fẹjọ́ ẹ̀sùn àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ọmọ tèmi sanwó orí ẹ̀ dára sí mi on bike ibo ló gbà lọ torí ọlọ́run gbogbo wọn tó ń lọ sí dára sí mi owó orí màá wọgbó báyìí o. Dáyìn dó látàárọ̀ ẹ̀ dúró ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbé ìwọlẹ̀ gbé lọ mo gbé ibi tí mo gbé lọ. ẹgbẹ́ lady kan báyìí light light in complexion. kí ló dé pẹ̀lú ẹ. ẹ jọ ẹni àmọ́ mo ní láti ẹ ní láti gbẹ̀mí débi tó wà ẹni àmọ́ tẹ bá fẹ́ máa fún ẹ lè fẹ́. ẹ máa gbé ẹ máa fún mi lówó. two thousand máa fún two thousand naira. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ló lẹ́gbẹ́ lọ. ọ̀gbìn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ débẹ̀ àti bẹ́ẹ̀ débẹ̀. bí orí ibẹ̀ ni àdìbẹ̀ rí bẹ̀ àdìbẹ̀ rí bẹ̀. ibẹ̀ ayi bẹ̀ ibẹ̀ la ibo ibo ni ma ibo ni gbà wọlé owó lẹ. Ah, Darcy. Oh, God, I think we're doing shit. Ah! Doing shit. Ah! You didn't mind. I'm sure you didn't Sorry. Yeah. Peter for me. Yeah. Yeah. Your father. It's your. wọ́n rẹwà lójú ṣùgbọ́n ronú wọn ju tègbèjì lọ. I don't mark your tìmùtìmù wọn kẹ́gbìn dà sínú ṣùgbọ́n báwo la ó ti mọ̀ wọ́n. ẹ fúnra o. from what we gathered wọ́n ní ibi ìjà tí wọ́n ti lọ jà yẹn wọ́n náà wọn gan níbẹ̀ wọ́n lè ṣe mọ́lẹ́ṣẹ̀ kan so i think while trying to escape from the beating ni wọ́n fi sá sẹ́nu mọ́tò accident in ó pọ̀ gan in fact it ti affect spinal cord. ah mo dáhùn bọ́lájí ti kó bá mi o bọ́lájí ti fowú jíjẹ ó ti fi bà tèmi jẹ́ doctor. ṣé kò sí nǹkan kan tá a lè ṣe bóyá kí do doni spinal cord ẹ kó lọ àbí something do something. mọ̀ọ́dá a kò máa gbàdúrà lásán ni fún divine intervention and From our own side, medically, we are handicapped, but Ali lè produce wheelchair for me. Wheelchair? Ah! Àfipá tí Bọ́lá jí padà sọ́rọ̀ ẹ̀ dáràn ọmọ kékeré ara rí. Wọ́n ò lè dún ní ti spinal cord ẹlòmíì, bóyá kó gún ọmọ ẹ̀mẹ́ yẹn, ó lè dìde. Màdá, ẹ ká máa bàbá ọ̀sẹ̀. I will stand with you forever and I mean it. Baby, kí ló dé tó Somehow, ṣá, well, it's not fun, but téèyàn bá ti bá and ń But you cannot even be on this wheelchair forever. That I know. Má ọ̀rẹ́ ṣùgbọ́n, I'm here for you forever. I'll never leave you. I promise you. Hmm? Kí ló máa jẹ? Kí get there? Uh no, no, no. Ìgbà yẹn, I'll get you something. Hmm? Mbọ̀, mbọ̀. I love you, my baby. dára sí mi lọ́ọ̀yà pè mí pé o ti wá file the divorce are you kidding me why would you do that. àwa mélòó la wà nílé. èmi ọkọ ẹ ni dára sí mi why would you have to go and file divorce why you know how much i love you. ta ló ń kùn ta ló ń sọ̀rọ̀ ìwọ ọkọ mi maybe in the past mo fẹ́ dákẹ́ tẹ́lẹ̀ ni àmọ́ ah, fẹ́ gbóòórùn ààrẹ má dẹ̀ jẹ́ kó gbóòórùn ààrẹ ìwọ wọn mú orúkọ tó ń pè é gbòòrò ta <laughs> má jẹ́ kó gbóòórùn ààrẹ lẹ́nu gbogbo orí burúkú gbogbo ìwàkiwà tó ń wù ìwọ ìwọ ọkùnrin abániláyé jẹ́ o ṣọ́ mi títí títí títí tí o ṣọ́ mi délé aṣẹ́wó tó fi di pé àwọn aṣẹ́wó nú ẹ̀ nígbà tó lọ gbá wọn lójú tó fi tì ẹ́ sí ẹni mọ́tò tó fi sọ ẹ́ di nǹkan tó dáa yìí against all odds I still stood by you mo dúró tiẹ̀ ó lé gbogbo èèyàn lára mi nǹkan tí mi ò ṣe wà ní mo ṣe láì mọ̀ pé wọn gangan lápani má yọ̀dà wọ́n máa sọ bẹ́ẹ̀ náà wọ́n ní pé apani ò kì í fẹ́ jẹ́ kó múdà kọjá lórí òun ìwọ gbogbo àwọn tó bá súnmọ́ mi bíbẹ́ ló ń bẹ́ wọn pẹ̀lú ìwà ìbàjẹ́ tó wà lára ẹ̀ I put it to you that you are a dog àbọ̀rọ̀ pé mi ọmọ ni gbogbo nǹkan tó nǹkan yẹn kó ya clear torí tẹ bá ti fẹ́ ṣòjò ó lẹ máa kún kún kún kún ok ma tíyàn bá wá ń bínú rẹ máa gbọ̀n kí n ti yín sọ̀rọ̀ sókè náà. tẹ bá ti ṣe nǹkan tí ò dáná lẹ máa ṣe bí last born bí arìndì ẹ lọ mú gbogbo stọọkì kẹkọ sílẹ̀ kárí ẹ jẹ́ kó pé tá bá ti wà ń bínú rẹ máa ṣe slow motion ẹ ṣáà má dá mi padà sílé. òun ló ń wọlé tó ń jáde àwọn kọ́sítọ́mà máa ma wọlé tá a bá ti wà ń bí tá a bá ti sín bí lẹ máa níwọ̀n ọ̀tà àtà àtà yìí náà ni kí lẹ fẹ́ mà wọ àtẹ́ǹdì sí wọn. wo nìyẹn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ yìí inú ẹ̀rí báwo ó jẹ́ nǹkan tó kù ò lè ní. mo pẹ́ ẹ̀kọ́ wọ̀nyí kán mi lẹ́yìn omi ò lágbára tó bá ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ dídídídí lọ́ba mú mi wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dẹ̀ bá mi gbé náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah, ah, ọmọ yìí kò ah, máa mú kékeré pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdarùn bá mi pe dókítà fóònù mi dà. bá mi torí ọlọ́run ẹ ló dọ́tọ̀. bàbá ọlọ́run ló yọ ọmọ yẹn gan-an because àwọn oògùn tó lò yẹn oògùn yẹn wọ́n ti strong jù in fact gbogbo intestines ẹ̀ ló ti fẹ́ perforate tán. well to God be the glory we were able to resuscitate her and um, I think that's the major thing. doctor ẹ fi yé mi pé jọlá ṣẹ́yún ni. madam ẹ wo ẹ má tẹ̀jẹ́ ká bọ́dà lórí gbogbo pé bóyá ó ṣe rìn àbí ó ṣe rìn the main thing is ẹni kẹ́ gbogbo àwọn oògùn tí mo prescribe ẹ make sure pé lò religiously because damage tí nǹkan tó ṣe tó ti ṣe sínú ẹ̀ ó pọ̀ gan. ṣé dọ́tọ̀ kẹ̀lẹ́ máa mójútó wọn ẹ má jẹ́ kó máa dá wa. ah ó tiẹ̀ máa máa lọ lé wọn ibẹ̀ ló máa ti lè mójútó. ah kí ló gbẹnu sínsìn ó ṣàlàyé pé mo fẹ́ báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa máa pretend òṣì nìyẹn ìranù ti wọnú ẹ̀jẹ̀ yín dídé jọrẹ́ ṣó fẹ́ kí n máa pariwo ni. ìwọ náà má bínú kó bẹ̀rẹ̀ orí wọn jọ́ǹpà wá síbi iṣẹ́ slimming stitches. ìjọba mi ò ṣọmọ bẹ́ẹ̀ iṣẹ́ ìṣù iṣẹ́ ìṣù ìwọ tí mo máa ń rò pé ìwọ gangan ló dájú nínú gbogbo àwọn ọmọ òṣìyẹn mo máa ń fi tiẹ̀ ṣàríkọ́gbọ̀n màá ní kó máa fi tiẹ̀ mú fi ẹ́ ṣe róòmù dàṣọ lóyè burúkú gidi ni ẹ. ara ah, mà kò bẹ́ẹ̀ mi ò kí ń ṣọmọ bẹ́ẹ̀ ọmọ gidi ni mí. o máa ń pretend gan o. o kọ script wà bá mi bí. rárá màá mi ò kí ń kọ script iṣẹ́ èṣù ni. tí mi ò fi fura pé olóṣì yẹn títí tó fi lóyún tó fi ṣẹ́ oyún mi ò mọ̀ ẹ jọ̀ọ́ ẹ wò mí ṣeré òun bẹ́ẹ̀ tí mo máa máa lóyún tí mo máa lọ ṣàbọ̀ṣàn mi ò ṣeré yàn bẹ́ẹ̀ bó ṣe ṣubú yẹn ká ló gbàgbẹ́ lọ́kàn wọ́n wá gbé mi kí àbò ti bára mi lórí íńtánẹ́ẹ̀tì mr blog yájú wọ́n á ní mo lò ẹ́ ni gbọ̀rọ̀ bíi traditional bíi cultural wọ́n ṣàjẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀mí ò fẹ́ tó ibi tá a bá dé yìí mo lákàùntì beneficiary ni ojoojúmọ́ la kún fún yín lówó kò hàn lára yín máa transfer owó sí ẹ kó máa lọ. màmá jẹ inú ẹjọ kò sí ibi tí mo fẹ́ lọ. kò lọ gbé báàgì ibi ó bá rí ọ lọ. ẹjọ́ tó. mo kò fẹ́ kí lè yí dàrú ni. tó lórí burúkú ni ẹni kí ni tilé mi pẹ̀lú pò lóyún kí ni tilé mi pẹ̀lú pò ṣẹ́yún. àwọn ọ̀gá ló fún mi lóyún. àwọn wo ló fún ẹ lóyún. máa àwọn àwọn àwọn àwọn náà rèpù mi. àwọn ta ni sórí ẹ ò pé ní òde sọ̀rọ̀ àwọn wo ló rèpù ẹ. àwọn àwọn ọ̀gá. àwọn ọ̀gá supervisor ẹnjìníà tí mo pè tán lẹ́ẹ̀kan àwọn ọlọ́dẹ. àwọn ọ̀gá gbogbo àwọn ọkọ yín. àwọn ọkọ mi. bá mi sọ̀rọ̀ náà ó dẹ̀ ń ṣe àwọn ọkọ mi ọkọ mi. pé ọkọ yín yóò husband gangan. kí ni báwo lè ṣe jọ ṣe. mo fún ọsùn rẹ̀ mi ni. ọkọ mi rèé pẹ̀. ọ̀rẹ́ mi ni mo lọ́ọ́ jọ lọ́ọ́ rí kó o ti rí òwò ọkọ mi. ah rárá mi ò tún bẹ mi ò rí òwò wọn níwájú olóńdè half nakedness wọn mo rí wọn bó aṣọ yẹn tán lọ́jọ́ yẹn. o rí láti gbé débi. ẹ eh, ẹ like bí ní ìgbà ẹ wọn kàn pull ẹ down mi. ó wá wọnú ara ẹ. mi ò mọ mi ṣe notice ìgbà tí wọn notice wọn sọ pé ẹ eh, stop ẹ stop ẹ mọwọ stop ẹ. ó wá gbà tán. wọlé mi ìgbà tó mi lè gbà. wọn á ṣe yín ash mo ṣe yé ṣe. o lè pariwo orúkọ mi kó máa rán létí pé máa pa ẹ́. mo ń pa mo ní ọ̀gá ọ̀gá ọ̀bọ yìí sí ilé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe máa dìde. mo wá gbé bọ́dí ẹ̀ dúró gba gbogbo ẹ̀. mi ò gbà tán mo mo mo. ara ẹ̀ gbà tán tó fi dípò lóyún ọkọ mi. ọyọkọ rẹ ah! ó lọ kú ni dìde dìde dìde ó ti lè lọ dìde dìde dìde O lè lọ o tó bá lọ ó lọ kú ni ó kọ́kọ́ dìde náà dìde. Ah! méjì dà ìwọ wá bí má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. Ah! Ah! ọ̀rọ̀ ọ̀nà ṣé mo pè é mo pè é mo pè é. dára sí mi jọ kò wẹ̀ mí náà èṣù ló yá mi lò gbogbo ibikíbi tí mo ń lọ gbọ́dọ̀ wá tọrọ dáríjì lọ́wọ́ ẹ̀ mo ti ṣe mo ti ṣe ẹlẹ́dàá ẹjọ́ dáríjì mi. Fadékẹ́mi jẹ́ kó yé mi dáadáa wá ti ọkọ rẹ̀ ẹjọ́ ńlá àjọṣepọ̀. jọ èṣù ni jọ dáríjì mi. èṣù rí. mo ti jẹ́wọ́ mo jẹ ìwọ fàlùkẹ́ mi ó fún mi ní wọ́n jẹ. No, no, dáríjì mi. Mo fi gbígbọ́ ṣàlàyé gbọ́. I wanted to stay in this marriage. Against all odds. You are a dog! I put it to you. Obi, I am now in my right senses. No, repay me of every marriage yín lẹ̀. I covered you. I covered a lot of things. You never trusted me for once. Violence every time and I still covered you up. O tún God. Màá tó Otu yàrá ẹ débi. O tún ṣọ́ọ̀lù mi lórí ìdúró ni. má bínú ma. kí ló tó ń bá customers gbìn. owó wọn kó three thousand naira ni wọ́n wá dúró ọjà tí wọ́n rà wọ́n dẹ̀ láwọn ò ní san àwọn ò ní san three thousand naira. are you okay? ló wá pariwo lé wọn lórí bẹ́ẹ̀ yẹn tó bá bínú tó bá lọ kó báwo la ṣe fẹ́ máa ṣe sálárì àbúrò pa mari shop yìí ṣí you don't talk to customers like that customers are always right ẹ̀mí ló mú ma sọ fún ẹ. ẹ ẹ ṣe o not always uh, uh, customer is always right customer is always left gan kí ni gbogbo rárá rárá yẹn mo dẹ̀ wá rajà why are you abusing me mo mo fura is it not my leg i take enter here. ẹ má bínú ẹ má bínú ṣe ti gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rajà olówó mi kù three thousand. ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan mo ti yé mi bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sí nǹkan tó jẹ́ bí equivalent of three thousand kí ni drop irọ́ equivalent kọ́ ni mo wá ra àwọn nǹkan tí mo rà náà nìyí. ẹ kò wá sí ìkọ́tọ́ ẹ pé ẹ ní ìdẹ́dẹ́ bíi ìdẹ́dẹ́ drop bí ẹ máa padà wá wọ next time. mo dáhùn láìsí campaign ẹ kí lẹ sọ gangan. mo tẹ̀lé drop nínú àwọn nǹkan tẹ̀lé. ẹ̀hẹ́n nǹkan tẹ̀lé náà sọnù sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí nǹkan tí mo lè drop ń bí báyìí fìlà bóyá ẹ gba fìlà tí n bá ti kó three thousand a máa gba fìlà mi padà. ok má wọrọ ẹ má wọrọ three thousand àbí. yes ma. káàkiri fún wọn kọ́ máa lọ. Ah! irọ́ ni ṣe bíbá ilé iná ti ń tajà. Hmm, èmi mo ní bíbá yìí ṣọ́ọ̀bù tàwa yìí. this is one of my shops. <laughs> ẹyin lẹni abẹ́ mọ̀ ọ́ lọ́hùn o <laughs> èèyàn ṣe fojú di èèyàn lè mọ̀ pé ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù yẹn ó tóbi jù yín lọ ọ̀lọ́ téèyàn bá mú ọmọ kékeré débi èèyàn ó jẹ gbèsè lọ lé ni o ṣọ́ọ̀bù àwọn alábẹ́ amalẹ̀ sílẹ̀ yìí àwọn kíni kẹ̀kẹ́ àwọn ọmọ kékeré ni sẹ́tún rí irú ilé ẹni kí n máa kó ogun ẹ̀ lọ. kò sí wàhálà ẹ má iṣẹ́ tí wọ́n páàkì fún wọn. kí n fi three thousand lẹ̀ èmi ò mọ̀ pé irú òótọ́ iye gidi sí wà láyé even àwọn míì ibi táwọn èèyàn sì wà láyé ẹlẹ́mìí gan lè ní irú owó tí mo ti fún wọn pé àbí kan dá padà fún mi o kémi kan máa kó gbogbo ẹ lọ kí mọ̀ sàn kankan. ẹ yóò kún fún yẹn ẹ máa kó three thousand yẹn lọ ṣe ti bọ ẹ má bínú. àmọ́ ẹ̀yin gangan lẹni bí o. mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan èmi ni mo bí báyìí. ẹ dákun kí n tó lọ mo dẹ̀ fẹ́ rí yín fọ̀rọ̀ kan ni o kó má bàa lé ni mo ṣe fẹ́ rí yín tèmi ò mọ̀ pé irú ẹ̀yin tẹ́ sì jẹ́ èèyàn gidi báyìí ẹ sì wà nù lùi ẹ ṣé bẹ́ẹ̀ mi ni mo rajà ìtàn wa ni ẹ three thousand tí mo ní padà wá fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi lẹ́ni kí n máa mú lọ yìí àmọ́ ẹ ẹ ẹ má tẹ̀jẹ̀ ń fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ torí nǹkan tí mo sì wá rí yín gangan torí ọkọ yín olórí burúkú lọkọ yín o ah, ah. Ah, ọkọ yín wọ́n sí èrè gan ni olùsí ni wọ́n o. ẹ má gbọ́ ọkọ mi ṣe kí ló dé ṣé ọmọ ọkọ mi rí ni. ah Mr. Bọ́lájí eh? wèrè gidi tí wọ́n fún yín gba títí àbúrò yín wà ní tọ́lẹ̀tì tí wọ́n sọ pé àwọn ọmọ pa àbúrò yín ẹ̀yà àtàbúrò yín èmi mo sọ páàsì lẹ̀ ah. àwọn kan dúró sí eh, wing ni èmi sọ páàsì sí wing àti àwọn dúró àti striker ni góòtù ẹ̀ kan sọnù ẹ̀yin náà fi gbá létí ah. eh, àwọn náà ní kí n máa bá àwọn sọ yín káàkiri tọ́lẹ̀tì nìkan ni mi lè tẹ̀lé yín wọ̀ tí mi bá ráyè wọ gan máa gbé títí mi lẹ̀kùn kọ́ máa yẹ ọkùnrin síbẹ̀ àbí sábà pé gbogbo nǹkan láti ṣe pcc ẹ lè mú ọkùnrin kẹ kó sínú nylon kẹ wá dénú tọ́lẹ̀tì kẹ lọ pieces ẹ kẹ lọ tó ń bẹ̀ ní ní ní ní ní ní mi ò ṣe tẹ̀lé yín wọ tọ́lẹ̀tì. ẹ ń sọ mi. a ewu la bùrọ̀ sísọ yín báwo nígbà tẹ́ ẹ ṣe ẹ jẹ́ pólíbùtù ni àbẹ̀já kò tí ì dìbò èmi ò sọ yín o ọkọ yín ló ní mo sọ yín. ẹ wá máa wo nǹkan tó wá dùn mí lọ́rọ̀ wọn ọkùnrin dájú olùsí lọkọ yín olùsí ni wọn o sẹ́ríbi tọkọ yín dájú dé ọkọ yín burú o wọ́n ti rún wọ́n lè rún Áfíríkà ah wọ́n lè run áfíríkà èmi fúnra mi èmi fúnra mi ẹjọ́ tó lọ́ọ́ ẹ má bínú o torí three thousand ló jẹ́ mọ́ kábọ́jẹ́tì mo ti wà nígbà tinec tí wọ́n fara nọ́ọ̀sì ẹlẹ́sàn resort o three thousand ló jẹ́ kí n ma wọ́n ya wèrè gan bọ̀dá bọ́lájí mr bọ́lájí ọ̀nkú bọ́lájí ají bọ́lájí wèrè ni wọ́n nọ́mbà ọmọ mélòó lèmi gùn bá wọn gbà mo ti bá wọn gba nọ́mbà tó yẹ pé nọ́mbà yẹn gùngùn ó ní plus ó tún ní minus mo ní ìlú wọn náà ti lò wọn ní kò kàn mí níbi ọkọ yìí. bọ́lájí mi. àwọn àsìmọ̀ ọ̀rùn yàn babájọ lò báyìí wọ́n mọ̀ ọ́n ọmọ lọ́wọ́ tọ́ba ti gbé ìgò bí àkànlé mi lọ́wọ́ báyìí oríṣiríṣi ìgbìn tòun bíbí tí bá kọ mo ti gba ná bẹ́ẹ̀ ni mi mọ̀ ọkọ̀ sọkọ sọkọ ni a níbo náà ti ráwọn èèyàn Davido bígbà tí ẹ wọ́n ti ṣe stew lójú yín rí wọ́n máa ṣe stew ẹ mọ orúkọ tí wọ́n kọkọ yín gbòòrò ni sẹ́ẹ̀ mọ̀ wọ́n ni ẹ mọ orúkọ kọ yín bàbá ẹ̀jẹ̀ ọkọ yín kankan pè bàbá ẹ̀jẹ̀. kí ló ń jẹ bẹ́ẹ̀. wọn ì You think I'm going to win again? Oh. I am done. Tó bá wọn anybody let them judge me. Can anybody ọkọ tó bá fẹ́ I have done my best. You are a total waste. Waste of emotion. Waste of body count. Waste of everything. I caused the day I met you. Ajá ìwọ ajá lásán You know what? I don't care if you die of depression because I am hurting. I am hurting. You've just wasted my whole life. Ah. Olúwa. Gbọ́ wo àṣírí tí mo fi pé mò ń bo. Ah, dára sí mi tí mo. Ah. Mo ọ bo. Ṣé mo ṣe báyìí tó rẹ̀ lọ́wọ́? Ah, Lord. I don't want to lose her. I don't want to lose her. Ah.